sallallahu alayhi wa sallam agbègbè àkíyèsí náà ni mo mo fẹ́ tara wa lórúkú mo fẹ́ pè wá sákíyèsí mo fẹ́ síra wá ń yè ní wọn bá sókè ìfẹ́ da yín lágara mo fẹ́ máa mú wa lẹ́sẹẹsẹ mo lẹ́yìn mùsùlùmí lẹ́yìn ọba ẹ̀ tí ì rí nǹkan kan ẹ̀ tí ì rí nǹkan kan kéèyàn dáná sọ̀rọ̀ kúránì ọ̀rọ̀ ọlọ́run tá a gbọ́lá fún jùlọ lójú gbogbo ayé òun bí ti ń jẹ́ bànújẹ́ fún yín tó ń ẹ̀ tí ì tún rí nǹkan kan ẹ̀rí pọ̀ ọmọkùnrin tó dáná sọ̀rọ̀ kúránì náà mi ò mú kó ẹ̀ sápáyà àmọ́ péjì ẹ̀ ta lọ́lọ́run ìtọ́mọkùnrin yìí dánwò kò sẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó lálàáfíà tí ò ní máa jẹ́ bànújẹ́ fún àmọ́ bí ìtọ́mọkùnrin yìí dánwò tí ń jẹ́ tó wọ́n ní kí n pè yín ni pé ẹ tí ì tún rí nǹkan kan ní lẹ́yìn tí ó padà tó ṣẹlẹ̀ ẹni máa wá gbéra yín léèrè wípé kí ló dé tí mo fi dájú ọ̀rọ̀ kan àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá sẹ́mi sara wọn ni ah, fèrè rí mi yìí gan ó yẹ kó ti yí ọ wípé Yorùbá pọ́nbélé lèmi náà kánú àwọn afá ni wọn ra fìlà náà bò mí àánú ọlọ́run májò fẹ́ lọ́kọ̀ kan wálẹ̀ jẹ́ kí wọ́n máa rí ìdùnnú ní gbogbo ìgbà láti ìlú Ìlọrin láti Pàkátà ẹ máa bẹ pẹ̀lú ìdùnnú wọ́n làwọn rí pé máa sábà dérú fìlà báyà wọ́n rí pé ó dàbí pé mo gbádùn yìí wọ́n tún wá ṣàdúrà kan fún mi ẹ̀dùnkì àdúrà ẹ máa bẹ pẹ̀lú ìdùnnú jẹ́ padà bẹ̀yẹn nínú tó lè fún mi láǹfààní kí n dájú ọ̀rọ̀ pẹ̀yìn mùsùlùmí lẹ́yìn ò bá ní wípé agbègbè tí mi gbé ń bí àdúgbò táwa wà èèyàn tó bẹ̀ kọ́ dáwọ́ ẹ̀ wò <laughs> òfin ìjọba ó ti gbé e kọ́dà báyà bá di àlùkò ránì níjẹkújẹ ọ̀nà tí ó gbàdálì kìámà kò ní tẹ lọ́n abèlè ta sí èèyàn nílùú wa kéèyàn ọ̀dá ohun tó tó báyìí wò ó gbé ìbànújẹ́ sọ́kàn gbogbo mùsùlùmí àdàlúrú ó tó wá láyàláyà ó tó ṣe fídíò nídẹ̀yìn ìgbà náà kò sí tẹ́lẹ̀ kan fún un sí i bí ìyẹn tí wọ́n á jẹ́ ìbànújẹ́ fún yín tóun ìbànújẹ́ tó tún wá lékè nǹkan ni pé ìjọ dáa ká tún rí nínú àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tọ́lọ̀ ń pè wọ́n dá sọ́rọ́ ẹ̀sìn àwọn tí wọ́n kọ́ wọn ara wọn pọ̀ táwọn náà tún wá ń sọ̀rọ̀ gbé ọmọkùnrin yìí lẹ́sẹ̀ ìpè ní pa àwọn mùsùlùmí sàkíyèsí ni ó ìwọ̀n àwọn òkú àmọ̀ lọ lẹ́fì wá mọ̀ wípé ntí ó padà ṣẹlẹ̀ nígbà yìí tọ́lọ̀kùnrin yìí dáwọ́ sáré pé ọmọkùnrin náà kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ti ń fẹnu àbùkù kẹsìn wa ti pẹ́ ìgbésẹ̀ wo làwọn mùsùlùmí gbé kó tó padà fẹ́ kọrun ààrẹ kókó páwọn ìgbésẹ̀ wo làwọn mùsùlùmí gbé wọn ò gbégbésẹ̀ kankan torí pé ààyè eh, gba ọgbàranù ah, eh, níbí ọgbàranù láwọn ilẹ̀ Yorùbá eh, èyàn tó bẹ̀ kọ́ dán o láwọn agbègbè bòmíì ní Nàìjíríà yìí náà àwọn òkun ńlá kẹ́ni àwọn lọ sí lórúkọ ẹ̀sìn wọ́n ti gbégbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ẹ̀wọ́n lè sì ní ìgbé o wàhálà ayé ti ẹnu àmọ́ pé wọ́n á fi ilẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ tó bá tẹ̀ jásí pé ọmọlúwàbí náà lọ́wọ́ á sún àwa Yorùbá bí àwọn Yorùbá yìí jáde akíní kan nílànà ẹ̀tọ́ fẹ́ni tó bá fẹ́ dà lúrú ó ní gbèdéke ibi téèyàn lè sọ̀rọ̀ ẹ̀sìn dé pàápàá jùlọ tó máa tanu bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn Islam ó níbi tó sọ̀rọ̀ dé tó bá sọ̀rọ̀ jẹ́ lọ́rọ̀ òfin ó gbé o ẹ̀sìn àwọn abọ̀rìṣà lọ́wọ́ ń fi sínú àwa mùsùlùmí káwọn pa àwọn ẹ̀sà kìí sí pé má bá wọn sùn sí kò sí nǹkan kan nínú ẹ̀sìn islam wa tábọ̀rì sáfẹ́ mú wa wípé ẹ̀yin ẹ̀yin lè léyìí wò sílẹ̀ ìgbàlá káyọ̀ wọn sílẹ̀ ìgbójú mu onídọ́mọlúwàbí kò sí nínú ẹ̀sìn wa. ẹ wá wà tíjọ́ tọmọkùnrin yìí ti ń fẹnu àbùkù kẹsìn wa ó fẹ́ má sáànà bí ọlọ́run kan tọmọkùnrin yìí ò ti fẹnu àbùkù kan kò sí tó sùn kan ó sì ní o torí ìjọ ìgbà ìgbà tó sí péjì yìí tó pè ní ta yìí èmi náà fọ́lú ndakọ̀ tó bá ti lọ tó bá bọ̀ yóò mọ ìfà sí ọba ọmọkùnrin kan tó pilẹ̀ lọ́ba Solomon yẹn pé ntò náà sọ ọ́ dẹ̀ tó fi blow ìtumọ̀ ẹ̀ ni pé ó sòsì ó fi di ìlú mọ̀ọ́ká tí kì bá jẹ́ pa fẹ́ràn rí gbèrè bí kéèyàn máa sọ̀rọ̀ tó lè mú yẹn kàbínú ọlọ́run kan ó sì tó máa wọ̀ ní mọ́tò kóun náà padà dolówó nídìí ẹ̀ débi pé kóun náà tó máa sọ pé òun fẹ́ fáwọn èèyàn ní gíftì kó máa fáwọn èèyàn lówó lónà fi wá rí i pé kóun máa sọ àwọn ọ̀rọ̀ ní tétí ọ̀gbọ́rí àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ti ràn ọ̀rọ̀ kan wọ́n là nẹ́bí lọ́sọ̀ àmọ́ nẹ́bí kọ́ àdìsí tó ń tí ọ̀nà láàfíà ni wọ́n ní kádàlẹ̀ fàtúrú àyẹ̀kú nà kú fọ̀rọ̀ wà kádàlẹ̀ asadu àyẹ̀sílẹ̀ kọ́lọ́kọ́dà ó súnmọ́ ká ìlú lọ́wọ́ òsì ó lóun fẹ́ bló kó sọ̀yàn ní káfíìrì ó súnmọ́ kíkẹ́ ni má nìyàn sọ̀yàn dẹni tẹ́yìn ọmọdé rò ntọ́ wa dánwò yìí ká tiẹ̀ wípé bóyá àfẹ́ dàgbà dídú ìgbésẹ̀ tó yẹ ká gbé lábẹ́ òfin gẹ́gẹ́ bí èèyàn láìpẹ́ yìí kó tó dáná sàlọ̀ kúránì yẹn lọ́wọ́ bó ti fẹ́ nu àbùkù kálẹ́bí wa Yusuf aleyhi salatu wa salam ntọ́mọkùnrin yìí sọ àkọ́kọ́ náà ọmọkùnrin yìí fi ń yóyé gbogbo ayé pé òun kì í ṣe mùsùlùmí mọ́ òun ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ òun ti wádà òun ti padà di abọ̀rìṣà ẹwọ̀ dáa ọlọ́mọdé àṣírí ìlú kéèyàn máa jẹ́ mùsùlùmí nítorí wàá mọ̀ yìí pé ẹ ẹ̀ tí ì rí nǹkan kan ní pé gbogbo ọmọkùnrin tí máa wá sọ̀sì tí máa fẹ́ lọ àbùkù pẹ̀sìn tó ẹ máa ráwọn tí wọ́n máa pe àwọn ní mùsùlùmí bẹ̀ pẹ̀lú orúkọ ìjẹ́ mùsùlùmí wọn máa kọ́mẹ́ntì wọn yìí èmi náà rí sí sọ̀rọ̀ yìí àwọn wọ́n sì wá fẹ́ gbé ẹ̀sìn àjòjì wá wọn ò mọ ìyẹn náà fún ọ náà wọ́n fi àwọn kọ́mẹ́ntì wọn fi pùsì ẹ̀ débi wípé lóṣù kan léyìí yìí tó bá ti já sí pé ọlọ́run nípa lè má jìyà fún gbogbo àwọn tí wọ́n bá ba nǹkan jẹ́ tí wọ́n ń fẹnu àbùkù kẹ́sì tán gbógun tẹ̀sí torí tó ṣe ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim walladhina kadhabu bi ayatina sanastadrijuhum min haythu la ya'lamun wa umli lahum inna kaydi matin ọlọ́run lémi ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá pọ̀rọ̀ mi nírọ́ tí wọ́n nírọ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run lébi ọlọ́run mo kóde wọn ntẹ wọn lẹ́kẹ̀ ọ̀nà tí mo nẹ́rẹ̀ tí lébi ọlọ́run bá mú wọn tí a gbé nǹkan kan lọ́wọ́ kọ́ni ìgbẹ́ kan létí ní sọ pé tó àwọn èèyàn ń bẹ lẹ́yìn ẹ̀ inú àwọn abọ̀rìṣọ́ ọmọ àdùn báyìí bá wọn ti rẹ́nẹ̀ kan tó bá wọn jáde gbogbo wíkú ìtọ́mọ̀ yìí wá wí pẹ̀lú rísìn tó mú dáná sọ àlè Kùránì ǹjẹ́ ó yẹ ká ní mùsùlùmí kan kọ́ máa rísìn sí wípé ẹ̀yìn ó pa àwọn mùsùlùmí sákèsí ó challenge wá ní nítorí pọ́ dáná lẹ́yìn náà ọmọkùnrin yìí ní òun dáná sùwé lásán ìlú tó yẹ pé láti China ni ẹ wá ń pè lọ́rọ̀ ọlọ́run ẹ ló ń wọ́n dọ̀kọ́ òun ò dé kákà <laughs> ọlọ́run ni wọ́n wò mọ́lé yìí láhùn ìnìyàkẹ́ ìdè màtí gbogbo ẹni tó bá dẹ̀dẹ̀ kú dánwò lábẹ́ ẹ̀sìn tó bá bà kàjẹ́ tó gbógun tọ̀rọ̀ ọlọ́run ọlọ́run lè mi ọlọ́run mọ́ lọ́wọ́ láàrin ètè ìdètè mi ọlọ́run lọ ga jù ọ̀nà tí ò lérò èèyàn ṣẹ̀sìn bí gbogbo ayé ṣe mọ̀ pọ̀ bà kàjẹ́ náà lọ́ gbà ṣẹ̀sìn tó ọmọkùnrin yìí ń wó oko ń wá owó tòun ti bẹ́ẹ̀ sórí mi lẹ́yìn àwọn àwọn èèyàn kan tí àlámà yìí wọn náà ti bàjẹ́ tí wọ́n ń kún lọ́wọ́ èèyàn ń bẹ̀sì jẹ́ àwọn mùsùlùmí máa kọ́mẹ́ǹtì ẹnìkan lè gbèjà ọlọ́run èèyàn ń bẹ̀sì jẹ́ nígbà sílámù jẹ́ ní fi ń gbọ́lá fún ẹ̀sìn abọ̀rìṣà ìdájọ́ ló ń gbè kẹ́yìn yóò wá dìde gẹ́gẹ́ bí n tọ́ kà wá kẹ́ ẹ̀ fọwọ́ òfin gbé eléyìí wájú nítumọ̀ sí ni wípé àṣe ẹ má jẹ́ ń tàyín gbogbo filenje filenje àwọn mùsùlùmí ilẹ̀ haúsá làwọn èèyàn ń wò mọ́ wa la àwọn ni wọ́n di islam mú ràmímì tí wọ́n ní ra àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn abọ̀rìṣà àtàwọn àtàwọn míì tí wọ́n fẹ́ gbógun tẹ̀sí wípé a inú tọ́sẹ̀lẹ̀ yìí ó jẹ́ ọmọ bí mùsùlùmí sí ilẹ̀ yorùbá láwọn agbègbè bòmíì èyàn onídẹ́nu eléyìí wò kẹwàá rí mùsùlùmí kan kọ́ra ọ̀pọ̀ ni kò sí mọ́tí lé sinmi tó ń rò rí kọ́ máa jó ní ní síyà kọ́ wa máa gbọ́rọ̀ jáde kọ́ máa wá lọ bọ̀ kọ́ máa lọ bọ̀ kọ́ máa tóbi máa rí sèpé à ah, èyí àwọn eléyìí gbọ́ mi yé àfa ọmọ kan ọmọ kàràǹbà ní ọmọ kan hmm, ọmọ tó náà gbèdá sọ̀rọ̀ tó kiri ẹ̀gbọ́n ọ̀rọ̀ ó ní ẹ̀yìn ó ní ìwé láti China ní lódodo àwa mùsùlùmí àwọn òní kankan tá à ń ṣe àpòlùsì kankan àpòlùsì ìwé àpòlùsì kankan ẹ̀yìn China náà ni wọ́n ti ń tẹ̀ ọ̀hún rí sì sọ̀rọ̀ tó sọ ìwé ìfáà tí wọ́n gbé wọ́n ti ń tẹ̀ tí wọ́n àwọn ni wọ́n ṣe fóònù tí wọ́n ń lò tí wọ́n tẹ̀ mọ́ tí wọ́n tẹ̀ sí wọn wájú tó fi ń gbọ́dọ̀ jáde kànáńgá ní ohun èèwọ̀ ohun òsínlẹ̀ àgbígbà ìwọ ìwọ wọ́tọ̀ ráyè rí gbé kí lè lọ lórí péjì ní kí lè lọ lórí Facebook wọ́tọ̀ ẹ̀kọ́ tẹ̀ bá tí ẹ àwọn ọmọ náà máa ń gbé wá bá mi èmi bọ̀ wá gbé gbé ẹ̀mí àwọn ìyàwó ìyàwó ẹ̀ máa ti lọ lórí ìró òsì tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò tilẹ̀ kó máa ní bẹ́ẹ̀ ń sáyé sọ̀kẹ́ bá tẹ̀ ẹ̀ ń sàdúrà ẹ̀ máa ti lọ ẹ̀ wò fídíò yọ tẹ̀ yín lọ́rùn ọba dọ̀sẹ̀ ẹ̀ máa tó gbé gbéra ẹni ká ìpadà wa ń jí ó ń wá ń sọ̀rọ̀ fífọ̀ ọmọkùnrin yìí ṣé yẹ kí èèyàn sọ àlùkùránì wa ní kọ́ wá sọ̀rọ̀ kan tọ́lá ọmọkùnrin yìí sọ̀pọ̀ ó sọ àwọn ọ̀rọ̀ kan ó ní èèyàn tó dára mọ́ra ó lóun jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kálílù tá a ti ń lò fún ẹ̀sìn ni ṣé ó yẹ kọ́mọkùnrin ó lè fi ìsìlámù rẹ̀ kó tó láyà láyà kó tó jáde pé àwọn ará àfa kàràmbà ní ìyẹn wá kò lẹ́sẹ̀ rí àkankan àdìsí máa ń gba dáadáa ìyàwó fàtúrò àdìsí tó lálàáfíà kò sí ẹni rè kan láyé bí lọ́ba tiẹ̀ máa wá takò àdìsí sílẹ̀ Yorùbá yìí níbi tí níbi tí ní tí kùrùkùrù pọ̀ dé yìí tí Ìsìlámù yá àwọn èèyàn kẹpẹ wọn sójú ọ̀nà ẹrù pẹ́ fi ń fẹ́ fún àwọn èèyàn yìí pé bóyá ẹ̀fín fi ọ̀nà ìbàdàn pé Ìsìlámù wa kìí sẹ̀sìn jàgídíjàgan nígbà tí wọ́n ń sòsì mélòó nínú wọn ọ̀rọ̀ yìí náà ọmọbìnrin ti máa fi ń sẹ̀rí ti pẹ́ gbogbo bẹ́ẹ̀ tí máa gbógun tàbísì olólò ní fi ń láǹfààní máa fẹnu kàbùkù máa fẹnu máa fẹnu sátàs láàmú wa ẹ̀yẹ̀ wà nísìlẹ̀ yìí alábàákà yìí gbogbo ní táyà máa sọ pátá lòun náà sọ kó tó padà wá dáná sọ̀rọ̀ kúránì ní gbogbogbò ẹ̀yìn ní ń wò ẹ̀wù dí tí nǹkan bàjẹ́ dé tẹ́ Yorùbá ẹ̀ máa fẹnu àbùkù ẹ̀ máa fẹnu àbùkù káwọn sọ ábà ẹ̀ máa fẹnu yẹpẹrẹ wọn káàtì ẹ̀ wá jásí pé ká sun alukurani nínú níyìí tó bá ti já tó já kuta mọ̀ pé kò wúlò mọ́ àwọn tíra gbogbo àwọn àdìsí nínú ẹni alukurani ni ká dáná sun aramu afa mọ̀mọ́ mọ́ni kí mọ̀mọ́ sáfìrí rọ́ìmọ̀ ọ̀la àwọn lọ bẹ̀ pé kò sí tó burú mbẹ̀ ká bò mọ́lẹ̀ àbí ká dáná sun tó ọwọ́ ayé láyé àwọn sọ ábà náà láyé Usman ìgbà tó wọn kó kuran ẹjọ tán rọdí aláwọ ayé gbogbo ìtọ́sẹ́kù sọ àwọn àwọn èèyàn tí kuran ẹbẹ lọ́wọ́ ní ẹ̀ka lọ́dáná sun nígbà tí wọ́n ti kó odidi alukurani jọ gbogbo ìtòkù lọ́wọ́ kálukú ní àjà ní ní ẹyẹ yóò kò nítumọ̀ mọ́ ìyẹn fáwọn yẹn láǹfààní ọ̀gọ̀rọ̀ àwọn afá ẹ̀sìn lọ́ọ̀bẹ̀. amákẹ́yìn ọ̀dáná sun ọ̀rọ̀ ọlọ́run lágbègbè pé kò sí tẹ́fì mi sí mọ́ dáná sun náà tó bá wù yín àná tó bá wù yín ni ẹ dá. sọ yẹ kẹ́yìn tó wá jáde ẹ máa ṣe ẹ ànábì ọlọ́run sì sọ pé kápá kápá ẹ ká ẹ ẹ ọ̀hún ni wọ́n bá dáná sun ó lè padà bí mùsùlùmí ìyẹn ló fi ń pè yín sákìlìsì pé ilé ẹ̀ tí ìrìn kankan ọmọkùnrin yìí náà kílèmù tẹ́lẹ̀ wípé mùsùlùmí lòun ẹ̀rí pé máa ń máwọn àyàwó wa lábàádì yóò máa dákọ̀ àwọn sórí ẹ̀rí máa pé ọmọkùnrin yìí àwọn wo làáfà ẹ̀ sèbíbi kan ló ti kéwù nítorí ọ̀rọ̀ ọlọ́run láti lè délẹ́gbọ́ abọ̀rìṣà padà ní pé bóò làáfà rẹ̀ náà ṣe rí ẹ̀mí kọ́mọkùnrin tó bá tó bẹ́ẹ̀ tó bá láyà ẹnìkan dákọ̀ ta ló kàn ní àléfìgbà ta sa tó lòun kà ibo ló ti kéwù agbádá ọ̀nà tó kó bọ̀ ọ̀hún àwọn olùwọ́ kó bọ̀ lọ́hùn ntẹ́fì wà wọ́n bẹ́ẹ̀ tí rí nǹkan kan tẹ́fì mọ̀ pé òun kàn dáná sórí pọ́blíkì ni ọgọ́rùú àwọn èèyàn nínú wọn dùn sí tó ṣẹlẹ̀ wọn. ìtú ìtọ́lẹ̀ súnmọ́dé pé ọmọkùnrin yìí ò nìkan ò ní jẹ́pọ̀ nìkan ni mùsùlùmí tẹ́lẹ̀ nínú ìdílé wọn pẹ̀lú tọmọkùnrin yìí dánwò láti bí ijọ́ mélòó sẹ́yìn ìjẹ́ yìí rí kẹ́nìkan kan nínú fámìlì òsè sọ́ọ̀tì fídíò wípé tọ̀ àdánwò ọmọ nu o mùsùlùmí tẹ́lẹ̀ o nǹkan kan ẹgbà wá o kálukú mọ náà fọwọ́lé rán ntẹ́ fi mọ̀ nìyẹn wípé ntí wọ́n dáwò tí kálukú wò pé ńlá sẹ́yà sẹ́yà ìwà bójú mu ntẹ́ fi mọ̀ pé ẹ̀ tó pàtàkì nǹkan mẹ́nu bẹ́ẹ̀ ni nínú àwọn oríṣi tọmọkùnrin yìí mú wa tẹ́ fi mọ̀ pé wọ́n nípa lẹ̀ mọ́ isi máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tí fi ń gbé àwọn èèyàn wọn gbọ́dá fún ẹ̀sìn ní àwọn tá a sì sáré àpòdúsí pépà táwọn ọ̀gá táwọn mùsùlùmí à pọ́dúsì ìsàlẹ̀ ẹ̀yà bọ̀ nìsà kílẹ̀ yìí pọ́dúsì èyí tẹ̀ ń gbogbo tẹ̀ ń gbọ́ náà gbogbo irin crescent dáhùn ìwọ́lọ́ sí irin àké kẹ́kọ́ kíní kan yọ kẹ́ní sàgbó kẹ́ní kíní kan sẹ ẹ̀yin yẹ pọ́dúsì ẹ̀yin yà pọ́dúsì kíní kan ẹ̀ sẹ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìwà gbàgbẹ́ lọ kálukú náà wọ́n á ní sèṣì wọn á kọ́mẹ̀ ìyàwó gbé ìyẹ̀sì àjòjì ifá àtàwọn abọ̀rìṣà àwọn sàgbó ògún torí nínú nǹkan tó sọ tó fún un ní àǹfààní àti lè délé yìí wò ó ní òun ló ń ra kùránì fúnra mu òun ràgbé fúnra mu òun dáná sun kí wàá lè sí yín bẹ́ẹ̀ níjọ́ tẹ́yìn náà ti ń fi òrìṣà bíbọ́ lẹ̀ tẹ̀ ń dáná sun ọpọ́n fa tẹ̀ ń dáná sun aṣọ ṣàgbó ó ní ta ló mú yín sí tó ń kó wá dáná sọ̀rọ̀ kùránì bó ló ń rà kò yí ewé pé yíyà kùránì àpọ́nlé ẹ̀ kọjá bẹ́ẹ̀ iyì Ṣàngó ọ̀kọjá ilẹ̀ Yorùbá ọmọ bẹ́ẹ̀ sẹ́tẹ̀ tí ra mọ́ra yín ní àwọn àwọn ọrùn yín náà fẹ́ múra sí ẹ àwọn kẹ́kẹ́ àpàdà yẹn nẹ́nẹ́ kí ló jẹ́ ilẹ̀ Yorùbá obi ilẹ̀ Yorùbá ti mọ ǹjẹ́ mọ iye òòṣà tí wọ́n ń bọ láàrin ọ̀sẹ̀ kan nílẹ̀ Yorùbá lọ́tọ̀ọ̀tọ̀ Ṣàngó Ọya èèyàn Bàtálá eégún kìnìkan eégún ẹlẹ́rú eégún ẹnìyàn eégún ẹgbàlùkà eégún ọlọ́rẹ́ eégún olófèé n tó bí eléyìí náà ló mọ̀ fẹ́ gbà fúnra wọn ìdílé kan ogun kan ìdílé kan irọ́ tábà yìí tàbí ọmọ mi yá ni bàbá àwọn ń gbà tó dẹ̀gbẹ́ lọ bóun lé gbóyè sí bẹ̀rẹ̀ bàbá àwọn ń gbà tó dẹ̀gbẹ́ lọ ibẹ̀ ló ti pàdé ìyẹn bàbá bàbá rẹ̀ rìnrìn àrè mọ́nú gbó ọwọ́ pàdé àdìjànú ẹ wá ń káwọ́ gbà bẹ́ẹ̀ ìyẹn bí nínú nǹkan tí wọ́n ń bínú lé lórí lọ́wọ́ ni wípé mùsùlùmí láǹfààní àti lè máa dáná sun ọpọ́n afá wọ́n dáná sun aṣọ ẹ̀kọ́ igun tábà gbàsílámù kí ló dé tó ń tó ń bá wa dáná sọ àlùkùránì pé òun lòun sì láàmù mọ́ kí ló dé ti fi ń gbé yẹn nú wíwá ń sọ àwọn ọ̀rọ̀ kan ẹni tó bá jẹ pọ́nlọ̀ rẹ̀ ní bá ń sìn ní àlùkùránì tó ń dáná sun òun nìkan ló lè máa bínú àbẹ́ni tó bá rọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ ìwé China tí wọ́n kọ̀ nǹkan sí <laughs> ìyẹn bíi káwọn afa àtọ̀jẹ̀ para wọn náà ẹni tí wọ́n kàn kó sábẹ́sì tiwa òun náà wọ́n á sọ pé ẹ̀yìn wọ́n á mọ àwọn ayé àwọn alábàájì òun náà ní mayaka wa ní madisi wa ní ntakora rẹ̀ wọn àwọn ẹdó ẹdó fò dípò bọ́mọkùnrin tó délé ìwò tó náà bàbàrà tó wo fídíò yẹ èmi rẹ̀ wà balẹ̀ mi àwọn eléyìí ti gbọ́ mi yé jà bẹ́ẹ̀ mùsùlùmí kan máa ń gbé gbèsè tó yẹ lábẹ́ òfin láì jẹ́ pé apààyàn kìnìyàn dáná sun téèyàn bá sọ̀rọ̀ àárín èèyàn apààyàn lọ́wọ́ rẹ̀ ìjọba lófin fún ẹni tó bá dánwó eléyìí wò kéèyàn dáná sọ̀rọ̀ kùnà á lè mẹ́bọ́ bíréèkì pé gbogbo ntẹ́ni dá ìmọ̀sán náà fẹ́ dánwò mo fẹ́ kẹ́ dánwò á dàlúrú nínú wọn ẹni tó fẹ́ dógun ẹ̀ sílẹ̀ kò sí tó fún wọn láǹfààní ibi tí bàrà máa yà sínú àwọn òwe ni wọ́n jọ ń sàṣepọ̀ irú àwọn àfa àti kálukú wọn tí wọ́n lọ lè jọ ìlú bánisẹ̀ tí wọ́n ń ẹ̀yà dira ẹsẹ̀ kékeré kan kálukú wọn náà lójú oyé wọn wípé ọmọkùnrin yìí inú ìdààmú náà ló sì wà lọ́nà ọ̀sẹ̀ fídíò tó ṣe tó fi dáná sọ̀rọ̀ kúránì lórí péjì ẹ̀ gangan ó dàbí kó ti dìlítì ẹ̀ ìmí ti padà ń ṣe èyí tó fi mẹ́kà apology ni èyí tó fi ṣe kó àwọn èèyàn owó ó ṣòfò ayé ó tún pòfò àkíyàmọ̀ àfi tó bá túbá ló kù àwọn èèyàn owó àwọn èèyàn tí wọ́n ṣí àrẹ̀ gan lọ́jọ́ kọ̀ọ̀rọ̀ rẹ̀ gbó fún ẹnìkan kan ọ̀mọ̀ pé bẹ̀ láyé gbogbo bí ti ń ṣe òun náà lẹ́yìn àwọn tó bá kàn ń diwò pé hápá ah, ah, nǹkan máa ń bàjẹ́ ibi tó fẹ́ kó bórúkọ rẹ̀ sí wá hàn tánà kọjá lọ́sàn ọ̀rọ̀ rẹ̀ náà sọ́tún wá bí owó kébì kí ni ọ̀padà wá bí tó bá jẹ́ pé ìmọ̀ dáná sun aṣọ èkó egun ìmọ̀ sun ọpọ́n fáná òun ló bí tí wọ́n náà fi dáná sun ọ̀rọ̀ rẹ̀ ìyẹpẹrẹ sẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ àmọ́ wá yẹn nàná ìrọ́ egun àwọn àdánwò tí wọ́n gbé wọlé Yorùbá tó jẹ́ wípé òun náà ni wọ́n ń pè ní òrìṣà bíbọ̀ tó jẹ́ pé gbogbo àdánwò táǹkójú lẹ́yìn kò sẹ́yìn wọn ìyẹn máa tẹ̀síwájú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك